ìyá àjàyí tó ló ní chọ́ọ̀chì christ the love beloved the christ ni kì í ṣe mo ti ṣe program yìí rí pé kì í ṣe ọlọ́run ló ń sìn ó kàn fi chọ́ọ̀chì òfin kẹwọ́ ni tí ọba bá ń ṣe òrìṣà wọ́n máa rí ẹ níbẹ̀ bí olóṣèlú aṣọ rock bí ìgbà tó ń wọ taxi lọ bẹ̀ ni bó tilẹ̀ wà London ó dẹ̀ travel lọ other countries bóyá ó tiẹ̀ fowó lẹ̀ lórí ìrìn àjò tó lọ bóyá ọmọ ẹ̀ ń jẹun àbí kò jẹun ọmọ kéékèèké tí bá máa kú kọ́ kú kátẹ̀ ní ẹ̀ tún ṣe yẹn. ẹ máa máa analyse bí mo ṣe ń gbọ́ mo ṣe ń gbọ́ ni. ó tí o wà ní ìtìmọ́lé Esther Ajayi kò béèrè rẹ kò lè béèrè àwọn ẹbí ẹ kò lè béèrè ẹ ọmọ mi Genesis kò lè béèrè ẹ wọnú ìjọ ẹ kò wò ó o ò lówó tó Esther Ajayi ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run tó wà lára rẹ ó ju ti Esther Ajayi lọ. ìpa ìpawọ́pọ̀ àwọn ẹlẹ́yẹ àwọn oníṣẹ́ òkùnkùn mọ́ àwọn alàgbàsẹ̀lẹ̀ kọ̀ọ̀kan àwọn ni wọ́n kó bẹ́ẹ̀ nígbà yẹn tí mo dẹ̀ mọ̀ pé mo dẹ̀ sọ Esther Ajayi wà nínú rẹ̀. ó kọ́pì ẹ̀ náà lòun náà ṣe lọ kọ́ ṣọ́ọ̀ṣì alárinrin tó kọ́ ṣùgbọ́n ó ń fowó ra àwọn èèyàn wá bẹ́ẹ̀ ni ẹ̀rí tó máa ń gbé vacancy síta choir wanted this salary per month church water ṣé yẹn máa ń ṣe wọ́n ń sọ ṣé choir ń ṣe ẹbẹ̀ kínní because kò lérò torí pé kò sẹ́mi ọlọ́run ní ara rẹ̀ gbàgbọ́ dáhùn kò sí ẹ̀mí ọlọ́run kankan bíntù lórúkọ rẹ̀ tẹ́lẹ̀ muslim ni bí mo ṣe sọ ọmọ ọ̀dọ̀ ló dẹ̀ ń ṣe lọ́dọ̀ àwọn mo tẹ̀ tí wọ́n gbàgbé àwọn fámìlì yẹn wọ́n dárúkọ fámìlì yẹn náà fún ìgbà tó ń gbé iṣẹ́ ìwà ń gbà yẹn gbẹ̀yìn làwọn èèyàn ṣe wè pé all of a sudden bó ló ti rí owó tó ń ná. ó yà mí lẹ́nu gidigidi torí ò sọ kínní ìsíta fún wa pé gbogbo ìgbà tí ó wà ní ìtìmọ́lé ẹni tó mú gẹ́gẹ́ bí ìyà ẹni tó ní kókó sáré kó bọ́ṣọ celestial lẹ̀ kó wọṣọ ṣọ́ọ̀ṣì òun kó lọ sí London ó gbọ́ ó respect ẹ̀ ó sì gbọ́ tẹnu ẹ̀ ó lọ. bíbélì sọ wípé láàrin ẹ̀gún lọmọ ọlọ́run máa máa dàgbà wọ́n ní tíjọ́ tí ọ̀tẹ̀yàn bá ti fojú hàn kò lè pani mọ́ game of jealousy ni ọ̀tọ̀ ní kéèyàn lówó ọ̀tọ̀ ní kéèyàn lórí èrò ìwọ lórí èrò ebi ò sì pọ̀ Esther Ajayi kì í ṣe ẹni tó ń ran ènìyàn lọ́wọ́ rárá ẹ rí i pé tó bá ń wàásù gan lórí Facebook kò lè rò rárá tipátipá ló máa fi réèyàn twenty wò ìyàtọ̀ tá a fi máa ń mọ ẹni tí Ọlọ́run pè àti ẹni tí Ọlọ́run kò pè nìyẹn. kò kì í ṣe kí kò fi gbogbo ara ó fẹ́ gbàyẹn ló lòun ṣe unification gbàyẹn lẹ́sàájà yìí lòun ṣe unification. Esther Ajayi bẹ̀rẹ̀ sí ń gba gbogbo àwọn ọmọ ìjọ oníjọ including Celestia àwọn wèrè kan fi ìjọ mímọ́ sílẹ̀ wọ́n dẹ̀ bá unifique wọ́n dẹ̀ bá eh, wọ́n dẹ̀ bá Esther Ajayi lọ wọn ò rò wọ́n yẹn gbà o the same thing náà ló ṣe fún wọn London o. did you get it ṣé ẹ̀ ń tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ Esther Ajayi ó ń fi owó ra àwọn ọmọ ìjọ sínú church nbẹ wàá mọye sálárì tó fún wọn bíi ten thousand ló fún wọn lóṣù o ǹjẹ́ tọ́lọ́ bá pẹ́ ṣàjàyè tọ́lọ́ bá pẹ́ olùṣọ́ kan fúnra ọlọ́run ló máa darí àwọn àgùntàn tó máa sìn fúnra ọlọ́run ló máa darí ẹ̀ sínú ìjọ yẹn. did you get me bí ọ̀rọ̀ ẹ̀ ṣàjàyè ṣe rí gẹ́lẹ́ nìyí gbogbo ẹ̀ ń jowú iná ògo Genesis tí Genesis bá jẹ́ tráfíkà ni tí Genesis bá wà lára àwọn tó ń kó àwọn èrò ọrọ̀ ajé Nàìjíríà lọ sókè òkun ní orúkọ pastorage wípé ẹ̀yàn Ọlọ́run nìyí àwọn politician yìí á máa wá sọ́dọ̀ ẹ̀ ẹ́ di pé bàbá yìí náà wà sọ́dọ̀ bàbá APC yẹn náà wà sọ́dọ̀ ẹ̀ dúnbà tó yàn ní bàbá. ṣèpọ̀rọ̀ Nàìjíríà you can't beat them you join them but ọmọkùnrin yìí ó kọjú mọ́ iṣẹ́ tọ́lọ́run wọn. yín tó fi sọ ọ̀rọ̀ yìí síta i'm talking of Genesis yín tó fi mú un sọ ọ̀rọ̀ yìí sí ìta ìyẹn Genesis ọ̀rọ̀ yẹn ó sún wọnú egungun ní ebi ìsẹ̀mọ̀ ìgbà tán ṣèkórè ìta máa ń sọ example pé kéèyàn máa gbọ̀n tẹ̀lé olówó lẹ́yìn tí ẹ ò mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó ní ẹ̀gbẹ́